وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدقف الله سبحانه وتعالى في أشوان مسلمين tí ó tún kó wa jọ sí àyè yìí ní àṣálẹ́ yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó túbọ̀ fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí ojú ọ̀nà sàlàfíyà eléyìí tí a ń ṣe lálàyé òun náà ni agbọ́rin ọ̀rọ̀ kan tó ṣe pé ó ṣe pàtàkì kí àwa mùsùlùmí kí á ní àgbọ́yé tó yẹ kóró lórí ẹ̀ kí á gbọ́yé bí ó ṣe yẹ kí á gbọ́yé torí pé ẹni tí ò bá gbọ́ àlàyé yìí yé bó ti ṣe yẹ onítọ̀hún á máa wà lójú ọ̀nà míì tó yàtọ̀ sí ojú ọ̀nà yìí tí anabi sallallahu alayhi wa sallam tí ó mú wá fún wa. Naam. Òun ló wá fà á tí wọ́n fi wá ń ṣe àlàyé yìí bọ̀ fún wa láti bí àwọn ọjọ́ sẹ́yìn. Ló mú wa bákan náà la fi mú àwọn àlàyé wá níwọ̀nba lánàá. A máa ṣètẹ̀síwájú lórí àlàyé yìí. Kí ni àlàyé náà? òun náà ni pé ǹjẹ́ ẹ̀rí wà pàtó nínú Qur'an àti inú sunna nabi sallallahu alayhi wa sallam wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti kó sí dídá gbogbo ẹnikẹ́ni tó bá ti kó sí dídá jálẹ̀ta ọkọ̀ lẹ́tà ó kéré ni àbí ó tóbi sọ̀rọ̀ káfíròn ohun tó wà máa di kèfèrí ǹjẹ́ eléyìí ǹjẹ́ bí ó ti ṣe wà nù ẹ̀sìn wa lélẹ́yìí ǹjẹ́ bí ó ti ṣe wà nù ẹ̀sìn wa òun lélẹ́yìí ǹjẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ń tún ọ̀kì ẹ̀sìn rán ǹjẹ́ ṣé bó ti ṣe gbé wá fún wa lélẹ́yìí báwọn sọ̀hábà ǹjẹ́ bí wọ́n ṣe gbọ́ ilé látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n tẹ̀lé wọn ṣe bọ́ ti ṣe gbọ́ eléyìí eléyìí ni a máa bá lọ láti lè mú àwọn àlàyé wá fún wa pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá ti kó sí dídá ó kéré ní àbó tóbi yóò jáde kó nu ẹ̀sìn lẹ́yìn tí a bá ṣe àlàyé fún fẹ́yàn bẹ́ẹ̀ àti wá mú àwọn ẹ̀rí wá látọ̀dọ̀ láti nu Qur'an àti mú àwọn ẹ̀rí wá fún wa nu àwọn ahadith anabi sallallahu alayhi wa sallam lágbẹ̀rẹ̀ irú ìta mú lánàá òun náà ni pé al àwọn tá ń pè ní àwọn al àwọn ni awal fúnkọ ẹgbẹ́ àkọ́kọ́ khurujan fi umma àwọn ni ẹgbẹ́ àkọ́kọ́ tí ó kọ́kọ́ jáde nínú àlùmọ́ yìí a sì pé àfa Muhammad Ali Jabata nígbà táwọn fẹ́ ṣàlàyé fún wa pé gbogbo bídà náà ni kèfèrí ẹ̀rí wọn náà ni pé àwọn kọ̀wárì ìdájọ́ tó ń bẹ fún wọn náà láà máa gbé lórí gbogbo àwọn ẹgbẹ́ yòókù ìdájọ́ tó ń bẹ fún àwọn alkọ̀wárì òun náà láà pín lórí gbogbo oníbídà yòókù nítorí pé kí ló fà á àwọn alkhawariji yìí àwọn ni ẹgbẹ́ àkọ́kọ́ àwọn oníbíjẹ́ àkọ́kọ́ a sì wá gbà nábì nínú hadith anabi wọn là sọ pé yamrukuna min ad-din kama yamruku sáàmù min ar-ramiyya wípé àwọn ẹni yìí wọn á máa jáde kó nú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà bó ṣe ti ń jáde kó lára ẹran tí a pẹ̀lú ìdájọ́ ìwánìí láàwà pín inú gbogbo àwọn oníbíjà yòókù pé ẹ̀rí àfẹ́yìn àwọn ṣàlàyé fún aláàánú pé aláàánú sọ̀rọ̀ ní àkọ́kọ́. lábẹ́ àṣẹ olórí òun náà ni ọkùnrin ta pè ní zulukowé ìṣòro tí wọ́n ròyìn fún aláàánú hadithi abu sa'id al-khudri àwa ni ọkùnrin yìí tó ń ti ìjáde rẹ̀ kó lábẹ́ àṣẹ ànábì tó ń ti bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam kò kàfárọ̀ èèyàn báyìí kò yọ èèyàn yìí kò yọ kò nu ẹ̀sìn Islam kódà arínú sọ̀hábà ní àwọn sọ̀hábà tá a gbẹ̀lẹ̀ Khalid ibn Walid gẹ́gẹ́ báyìí sọ́lá náà tó ti pé ànábì dáàni an adùrúbà ònùkọ̀ àdàl mùnáfíkì. ìyá nàbí ọkùnrin mùnáfíkì yìí fipá abinilá ògbọ̀rọ̀ pa láwù án yùsọ̀lù ó ṣeé ṣe kó máa kírun ẹ̀wù nǹkan ó ṣeé ṣe kó máa yẹ kí ni kó máa kírun tó ń tí iṣẹ́ rẹ̀ tó ṣe yẹn iṣẹ́ tó fi ṣe yẹn iṣẹ́ yẹn gan làwọn ọ̀rọ̀ àríjì ṣe nígbà tí wọ́n padà jáde tán òun náà ni pé kí ni wọ́n jáde kó lábẹ́ àṣẹ ta ni Ali ibn Abi Talib radiyallahu anhu. iṣẹ́ yẹn náà lẹ́ni tá ń pè ní sunlé kòwé ìṣẹ́wà yìí iṣẹ́ yẹn ló ṣe. ẹ wá pé ẹni tí wọ́n fi ẹ̀sìn rán tẹ́gbọ̀n òun gan-an lẹ́ni tó gbọ́ ẹ̀sìn yẹn yé ju gbogbo èèyàn lọ tẹ́lẹ̀ mọ́ kí èèyàn lọ tó kí wù kẹ́lẹ́ òun gbọ́ ẹ̀sìn yẹn yé tó lè gbọ́ yítàṣẹ. ẹ wá rí ọpẹ ìsúnmọ́kùnrin ìṣirò yìí tó ti dé sára nábì ọkùnrin yìí jẹ́ ń pa àdínlá kí ló ń tó kàn tó ń dúpọ̀ lábẹ́ ànábì. Òun ti bẹ́ẹ̀, ó fọ̀ náà nù ọmọ bíi tí mo wò lọ báyìí. èyí tó bu ilé ànábíyà orí gbogbo sí èkìtì. bákan náà tún wá àdìsùn àrátìwà nínú sọlá tó jẹ́ pé wà pé àwọn olórí kan wá lẹ́yìn ìgbà tó wà lẹ́gbàá lọ́tọ́. ànábì ni wọ́n yakunu báàdì umọ̀rọ̀ àwọn olórí kan á wọn ànábì ẹ̀wọ̀n kan láyà tàdú nàbì hùdáyà ó ní wọn ní mọ̀nà pẹ̀lú ìmọ̀nà mi ànábì mi ànábì wọn ní fi mọ̀nà wọn ní fi ìmọ̀nà mi ànábì wọn ní fi na kan láyà ẹ wá bí wọ́n tọ́balẹ̀ yóò ní mọ̀nà pẹ̀lú mọ̀nà nẹ́bì ẹ bá bí wọ́n kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ fún wa bẹ̀. òun náà ni pé àwọn ẹni yìí wọ́n á máa yapa súnmọ́ àwọn nẹ́bì wọ́n á máa mú àwọn àdáadáalẹ̀ wá sínú ẹ̀sìn wọn nẹ́bì ẹ̀wọ̀n kan lẹ́yìn àtàdúrà bìbùdá wà lábẹ́ bí súnnà tì ó ní àní súnà mi ànábì fẹ́ òun kan náà fi máa ṣe súnà òun kan tẹ̀lé ẹ̀wùn kan ó dẹ̀ pé wá pé táwọn olórí yìí bá jáde tán tán bá dé tán lẹ́yìn wọn ànábì ìrẹ́ Hudhaifa ibn al-Yaman radiyallahu anhu tán bá dé báyà lásìkò yẹn tẹ̀símọ̀ ọ̀hún wà tó kí ẹ̀wùn kan ànábì sọ fún pé kó yá tẹ́tí kó máa gbọ́ wọn o tó bá ti ń pa yín láṣẹ wàtútì kó o sì máa ṣe kí ni kó o sì máa tẹ̀lé wọn. lẹ́yìn ìgbà tí a ti rí hadith hadith tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ Ubada tó bù sọ̀mì hadith tani hadith Ubada ibn sọ̀mì tó ti jẹ́ kó yẹ wa pé táwọn olórí yìí bá jáde tán ẹ̀wọ̀n kan tẹ́ ẹ bá ti ń kèsè rí tẹ́ ẹ bá ti ń kèsè rí tó fojú hàn tó rinlẹ̀ lára wọn ẹ̀wọ̀n kan ànábì ní ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ fún ọ lẹ́nu ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ fún ọ lẹ́nu ẹ fi wọ́n tẹ̀lé wọn. àdìsò bá dà nìyẹn nígbà tá a bá ti kí ni nígbà tá a bá ti ń kèsè rí lára àwọn olórí yẹn ànábì ní pé ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ fún ọ lẹ́nu kọ́ àdìsò eléyìí ànábì tán bá ti dé tí wọn ò fi mọ̀nà wọn ànábì mọ̀nà wọn ò fi súnà wọn ànábì ṣe súnà ànábì ní pé ìyẹn ṣùgbọ́n ifá kò yá a máa tẹ́tí gbọ́ wọn kò fún tẹ̀lé wọn. àṣé látọ̀jú ayé ànábì látọ̀dọ̀ ànábì fún ara rẹ̀ òun náà ni ìdájọ́ bídíà ò ti jẹ́ kí ni wọn ò ti wà alàsàwà lórí déédéé. òun lẹ́yìn fún ma rí táwọn afọ́ àṣálà fún ọmọ kan sọ تتفاوت البدعة تتفاوت ليست على رتبة واحدة ipe bídíà ó lágbára jura wọn lọ wọn ò sí lórí kíni lórí agbọnrin kan náà wọn jura wọn lọ gẹ́gẹ́ báyìí la ṣe rí láti ìdánilẹ́sìn lọ ẹ jẹ́ ká wá lọ wò ó báwo wá ni àwọn tí wọ́n gba ìsìn yàtọ̀ ànábì àwọn tí wọ́n jẹ́ direct student ànábì àwọn tí wọ́n jókòó síwájú ànábì àwọn tí wọ́n gbọ́ ẹ̀sìn yẹn yé direct látọ̀dọ̀ ànábì báwo gan làwọn kan ṣe wá gbọ́ eléyìí sallallahu alaihi wasallam radiyallahu anhu àwọn náà ni àwọn sahaba báwo ni wọ́n ṣe gbọ́ wọ́n ṣe gbọ́ yé ǹjẹ́ lọ́dọ̀ tí wọn náà ṣé wọ́n rí gbogbo bíjà bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀ náà ala darajatin wahida wípé lórí ipò kan náà ni gbogbo bíjà wa ṣé bẹ́ẹ̀ náà lọ ṣe rí ṣé bẹ́ẹ̀ náà ṣe ẹ̀yẹ ká lọ wò ó ẹ ká lọ kọ́ mú ẹ̀rí tó wá látọ̀dọ̀ àfáàwọ̀ àgbà nínú àwọn sàhábà tá à ń pè ní Abdullahi ibn Abbas radiyallahu anhuma radiyallahu anhuma. òun náà ni pé tábàlọ́wọ́ musannaf ibn abi shayba musannaf ibn abi shayba fi kitab al-jihad kitabu al-jihad babu al-ghazwi ma'a a'immati al-jawf babu al-ghazwi ma'a a'immati al-jawf tabalawo babu yẹn nu musannaf ibn abi shayba ó sọ báyìí pé an abi hamza qala sa'altu ibn abbas sa'altu ibn abbas anil gozwi ma'al umaro sa'altu ibn abbas anil gozwi ma'al umaro ẹni tá a pè ní abi hamza radiyallahu anhu ó ní òun bí abdullahi ibn abbas radiyallahu anhuma anil gozwi ma'al umaro ẹgbẹ́ níbi hadith ta sọ fún wa tán lẹ́ẹ̀kan anábìsọ pé sayakunu baadi uma aima láyà sadúnà bí hudaya tẹ́ ẹ bá gbàgbé wà láyà sadúnà bí sunnati naam ẹ ká wo hadithi ẹn asaro abdullahi bin abbas ká wo kí ni àgbóyè àwọn sòhábà yẹn pẹ̀lú hadith anabi islam naam ọkùnrin náà gbé abu hamza ó sọ àtú ibn abbas ó lọ́wọ́ bí abdullahi bin abbas àni gọ́ọ̀lù ma al-umara nípa ká ṣe jihad ká jagun papọ̀ pẹ̀lú àwọn olórí àwọn mùsùlùmí ká papọ̀ pẹ̀lú wọn jọ ṣe jihad ká papọ̀ pẹ̀lú àwọn olórí yìí láti jagun pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí. ọkùnrin tó wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí ẹ̀wọ̀n kan o ó wọ́n fẹ́ ká Abdullahi ibn Abbas ló láàánú mọ́ ó fẹ́ kó gbọ́ ìbéèrè òun yìí dáadáa kí àgbo tó fún gbogbo pé sàátù sàátù ibn abbas anil gosma al umaro kó dẹ̀ fọ̀rọ̀ lẹ́lẹ̀ ó wá tètè kíní kan kún kí ló fi kún ó ní àwọn olórí tí mò ń bẹ̀rẹ̀ ń pa àwọn yìí pé kí a lè papọ̀ pẹ̀lú wọn láti jọ ṣe jihad pẹ̀lú àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn tètè rí ó wá ní àwọn olórí tí mò ń sọ yẹn ìran abdullahi abbas ó lè mọ bí wàá yẹn tètè sí o ó ní wàkọ̀dé áṣdà àwọn olórí tí mò ń sọ yìí wọ́n ti dá àwọn àdáda lẹ̀ sínú ẹ̀sìn o nǹkan wàkọ̀dì áṣàdà fún wọ́n ti mú àwọn nǹkan wá sínú ẹ̀sìn ànábì o àwọn olórí tí mò ń bẹ̀rẹ̀ ń pa àwọn yìí o pé kí mo lè papọ̀ pẹ̀lú wọn láti ja ogun ẹ̀sìn ẹ̀wọ̀n kan kí làbílà bí nàbà sọ fún méjì. fakọ́l abdullahi abbas rọ́jà làánù ó wá dá ọkùnrin lẹ́sìn tako ni Abu Hamza ó ní tukọ́ sílu ala nasibika min al-akhira tukọ́ sílu ala nasibika min al-akhira ó ní ìrẹ̀ ń tiẹ̀ tó ti báwọn olórí yìí ti já dáadáa lẹ̀ sínú ẹ̀sìn wọ́n ti mú àwọn bídíà wá sínú ẹ̀sìn tukọ́ sílu ala nasibika min al-akhira ọjà pẹ̀lú wọn kó o sì máa retí pé kó máa retí ní ẹ̀san tiẹ̀ alkiyama ẹ̀wọ̀n gan. papọ̀ pẹ̀lú wọn kó o jà pẹ̀lú kó o kí ni pẹ̀lú ìpín tí wàá máa retí kí ni lálẹ́ kìyàmù. wàyùkọ̀tìlúna alànà síbìhìn mínà dúnìyà kò yẹ káwọn máa retí kí wọn èyí tí wọn retí láyé ìwé kí ni ìwọ jà pẹ̀lú wọn. tó bá yẹ pé Abdullahi bin Abbas ọ̀dẹ̀ làánù wọn tó bá yẹ kó bá rí gbogbo bídà ní kẹfì rí mu àwọn olórí yẹn gan-an ní kíni ní jìyà láti kọ́ ní kíni ló kọ́ tọ́lé lórí abẹ́rẹ́ gan tó ń pé àtẹ̀rẹ́ àdísù ò bá látòkù sọ́ọ̀mì tó ní pé tá a bá ti rí wọn wà ń tààrọ̀ kú fún wọn bá wà hàn tẹ́ ẹ bá ti rí kèsì rí tó kílẹ̀ lára àwọn olórí yẹn ẹ̀rù gan làásàbà wà látọ̀ à kò sí ìtẹ̀lé kò sí ìgbọ́ kan látọ̀dọ̀ àwọn olórí yẹn yàní àdìsí ò bá dà ní nàní eh, sọ muslim àti sọ bukhari ti dàmọ́lẹ̀ fún wa. ọkùnrin wa ń bi abdullahi ibn abbas àwọn olórí yìí tí ayọ̀ fẹ́ ṣe ta fẹ́ ṣe jihad papọ̀ pẹ̀lú wọn èyí tá a fẹ́ papọ̀ pẹ̀lú wọn láti ṣe jihad yìí kọ́ni ahẹ́dà fún wọn ti dá àwọn àdádálẹ̀ o ṣé tó ń ti bẹ́ẹ̀ ṣé mo lè papọ̀ pẹ̀lú wọn láti ṣe jihadi bí onítùkọ́ ti lù àlànà síbíká mílẹ̀ àkẹrọ̀ ìwọ jà pẹ̀lú wọn papọ̀ pẹ̀lú wọn láti ṣe jihadi pẹ̀lú kó o máa rí kíni kó o máa retí kó o máa retí ìpín tìrẹ ní kíni ẹlẹ́kìyàmù. táìkì pèrè ni wọ́n ni kò ní ṣe kíni kò ní pa aláṣẹ kó ṣe kíni kó pa ọ̀ pẹ̀lú wọn tó pé àwọn olórí ìrìnkan fúnra wọn kèfèrí ni wọ́n ó sì ti sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ lórí pé ẹ̀jẹ̀ wọn ṣe kí ni ẹ̀jẹ̀ wọn ti jẹ̀tọ́. so eléyìí wájú pé wá pé àṣínà àwọn sọ̀hábà tí ò rí gbogbo bíjà sí kèfèrí òun náà ni afáwa àgbà yẹn táà ń pè ní habrul umma tánà sàlám tí ó ṣe àdúrà fún wípé a mọ kùránì tú ti wá sí dàbẹ́ pé ní àwọn sọ̀hábà ẹni tó mọ Kùránì tú jù lọ òun náà nàbẹ́lẹ́ náà bá rọ́jà là àná àì pé òun náà wà náà ti kíni tí òun gbogbo bí àti kíni sí kékeré tòun ti pé ọkùnrin tó bẹ̀rẹ̀ béèrè yẹn sọ pé wá pọ̀ bí àdásù wọ́n ti dá àwọn àdádálẹ̀ sínú ẹ̀sìn o wọ́n ti mú àwọn bíjà wá sínú ẹ̀sìn àwọn olórí tí mò ń sọ yìí o tòun ti bẹ́ẹ̀ ń kọ́ ó ní kí ọkùnrin yìí kó papọ̀ pẹ̀lú wọn láti ṣe jihad eléyìí jẹ́ àlàyé kan nínú àlàyé dájọ́ pé wá pé àwọn sọ̀hábà wọn gbọ́ yé pé gbogbo bídíà gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn òun ni ó mú jáde nínú Islam. ẹ ká lọ wo àlàyé ní ìbákan náà a tún wá rí àlàyé nígbà pé sọ̀hábì eh, tágbẹ́ ní Abdullahi ibn Umar radiyallahu anhu wípé òun náà bákan náà nínú àwọn sàádé táwọn náà tí kò rí gbogbo àdádálẹ̀ sínú ẹ̀sìn tí kò rí gbogbo bíjà sínú ẹ̀sìn tí kò rí gbogbo rẹ̀ ní kéfì orí ni òun náà wà. anna ibn Umar radiyallahu anhu sọ́lá خلف najdati alharuri wọ́n عبد abdullahi bin umar ipò kírun lẹ́yìn ọkùnrin kan tá ń pè ní najida najida yìí ó jẹ́ olórí àwọn ẹgbẹ́ kan nínú àwọn alkhawarij tó bá àwọn ẹgbẹ́ tá à sọ yìí alkhawarij fún ara ẹgbẹ́ kan ní lódìdí alkhawarij ẹgbẹ́ kan ní òun fúnra rẹ̀ lódìdí ẹgbẹ́ ìtúwání wọ́n tún wá pín wọ́n tún wá pín inú ara wọn ẹ̀wọ̀n kan inú ẹ̀lẹ́ ti rí àzárikọ̀ inú ẹ̀lẹ́ ti rí àwọn tá à ń pè ní àwọn ànàjíríyà wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ ẹni táwọn sọ yìí tá à ń pè ní nàjíríyà yìí òun wá jẹ́ olórí ẹgbẹ́ kan náà wọn ẹgbẹ́ àwọn kọ̀wárì. ọkùnrin yìí tòun ti dídà tó ń bẹ lára ẹ̀ tòun ti dídà kọ̀wárì tó ń bẹ lára ẹ̀ Abdullahi bin Umar nínú àwọn tí wọ́n rí pé kò jáde kúrò ní ẹ̀sìn ni tó bá yẹ pé wọ́n bá rí pé gbogbo bíjà ni kèfèrí lóòótọ́ gẹ́gẹ́ bí àwọn afa Muhammad ajabata àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ tí ò sẹ́nìkan náà ló ń mọ̀ yìí tí wọ́n wá fápọ̀ wọn lórí ẹ̀ Abdullahi ibn Umar ǹjẹ́ àwa kí ìrìn lẹ́yìn náà dàbí ṣáwá wéèsì ìran rẹ̀ bí lẹ́yìn ẹ̀ńdíjọ́ pé kèfèrí ni láà òun ló fà á èyí kan tó ń bẹ nìbàdàn nínú àwọn ẹni àánú wọn tó pé òun ló ń champion yẹn nìbàdàn tó pé ní abúbejì abagbọ́ àlàyé ó bá ń sọ bí àlàyé náà pé àfàṣàrùmí ìgbé wá báwùn òun bá fún ní ẹ̀rí Abdullahi ibn Umar òun fún ní ẹ̀rí Abdullahi ibn Umar kí ẹ̀rí náà òun náà ní hasaru tó wà nínú sunan abi dawud kí lásàrò yẹn hasaru àwọn tí wọ́n ṣe tẹ̀síwìd tí wọ́n ṣe tẹ̀síwìd lápẹẹrẹ lẹ́yìn tẹ́gbẹ́ àwọn máa ń ṣe ní táwọn àwọn mọ́ṣáláṣí máa ń ṣe lẹ́yìn kò kárí àlùwàlà alálùwàlà ẹ má ṣàfihàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hasaru sahih hasaru yẹn sahih nígbà tó lálàáfíà ni. ó wá sọ bẹ̀rẹ̀ ayé yẹn náà pé òun òun fi yanni òun òun yanni òun fún àfà àbó rẹ ti fọ kí ló fà á tó gbé Abdullahi bin Umar gbà tó gbọ́ tó ń tẹ̀sí wíìbì yẹn ó jáde àwọn àlọ́ba pé àyè àfà kí ló kí ló mú jáde ní mọ́ṣáláṣí kírun ó ní àkọ́jà ti ní bìdà ó ní bìdà ló mú jáde bìdà ló lé mú jáde kó ní masjid yẹn ó wá sọ dàrá yìí pé tó bá yẹ pé Abdullahi ibn Umar ó bá gbà pé ó ń bẹnu bíjà yìí tó jẹ́ṣẹ̀ ni àá tòun ti bíjà tí wọ́n ṣe yìí táwọn ènìyàn ṣe yẹn á kírun pẹ̀lú wọn ṣùgbọ́n tó pé nínú àwọn sàárẹ́ tó sọpọ́tì àwọn pé gbogbo bíjà ni kèfèrí gẹ́gẹ́ àwọn ṣe ń sọ òun náà ni pé àgbà abúlé abúlé mọ̀ òṣìkiri ó jáde kìkì pẹ̀lú wọn nítorí tẹ̀síwì nítorí pé wọ́n ṣe kòkárẹ́ ọ̀rọ̀ ọ̀la yẹ bí wọ́n ti ṣeré yìí. àwa dá padà fún un wípé àá Abdullahi ibn Umar tí wọ́n ń sọ yìí ó kírun lẹ́yìn ẹni tí bíjà tiẹ̀ lé tí bíjà rẹ̀ gbópọn ju irú bíjà tó sọ yìí lọ bíjà tó gbópọn bíjà tó Khawarij abdullahi ibn umar kí lẹ́yìn wọn ẹ̀dàkùn ká wá gbé bídíà nǹka ayé àlùwàlá ká gbèsègbè bídíà àwọn kàwárì ẹ̀dàkùn ìwé ló tóbi jù bídíà tó lọ kàwárì àwọn arí ẹ̀rí kúrò kò ń ṣe ẹ̀rẹ́ ẹ̀yọkàn iṣẹ́ àlà ń gbogbo wa ta abdullahi ibn umar tó kí o lẹ́yìn àwọn bídíà àwọn oníbídíà ó kí o lẹ́yìn àwọn oníbídíà kódà àwọn tẹ́kí bídíà àwọn lágbára ju bídíà tẹ̀síwìlì lọ nínú àwọn làwọn fẹ́ mú wáyé òun náà ni bídíà ti najida najida olórí àwọn khawariji naam tábàlọ wo tíra yẹn dàgbé kitabu sunna li ibn abi zamni a rí asaru yìí níbẹ̀ asaru yẹn asaru yẹn asaru two oh nine nínú tíra tá a sọ yìí wọ́n ní asad kọ́ọ̀l asad sọ báyìí pé hadathani rọ̀bì ibn zayd ó ní rọ̀bì sọ fún un pé ansiwa ibn shubayb rọ̀bì ó sọ fún un tí rọ̀bì náà gbà látọ̀dọ̀ ta ni ó gbà látọ̀dọ̀ siwa ibn shubayb kọ́ọ̀l ó sọ báyìí pé حج النجد الحروري في أصحابه فوادع ابن ابن الزبير فصلى هذا بالناس يوما وليلة وهذا بالناس يوما وليلة فصلى ابن عمر خلفهما فاعترضه رجل فقال يا أبا عبد الرحمن يا أبا عبد الرحمن أتصلي خلف النجدة الحروري فقال ابن عمر إذا نادوا حي على خير العمل ajabna wa idha nadaw hayya ala qatl an-nafs qulna la wa rafa'a biha sawta wọ́n ní siwari ibn Shubayb ó sọ báyìí pé hajj najda al-Haruri wípé najda tó yẹ pé ọ̀gá àwọn khawarij lásìkò yẹn wípé a ṣe hajj pẹ̀lú àwọn èèyàn rẹ̀ fawada ibn zubair nínú àwọn tí ó jẹ́ ní rẹ̀ lásìkò yẹn sáńpé ní ibn zubair nàìjíríà máa sọ pé sinajá bá kírun tán sinajá bá kírun lẹ́nu lápẹ̀rẹ̀ ó ní fasọ́lá hádàbí nàásì yawman wa layla nàìjíríà àwọn adágbèrè fún ibn zubair yẹn wípé ìrẹ́ ibn zubair kí n fáwọn èèyàn o ìwọ kí n fáwọn èèyàn wọ́n ní nẹ́jìdàmà kí n fáwọn èèyàn lọ́jọ́ kan wà Ibn Zubayr Ibn Zubayr bákan náà òun náà kí n fáwọn èèyàn lọ́jọ́ kejì yàní wọ́n ń gbà fúnra wọn tí nẹ́jìdàmà kí n lé ní Ibn Zubayr kí n lọ́la tó bá kí n lé á kí n lọ́la wọ́n ṣe ń gbà fúnra wọn lélẹ̀ wọ́n ní fasọ́nà Ibn Umar khalfahuma wọ́n ní Ibn Umar yìí wá ní ó wá kí n lẹ́yìn àwọn méjèèjì ó kírun lẹ́yìn nájídà bákan náà ló kírun lẹ́yìn ibùn zubair tó ti pé nájídà yìí olórí àwọn kíni olórí àwọn khawarij ni wọ́n ní fasọ́lá ibn umar khalfahuma ibn umar kírun lẹ́yìn àwọn méjèèjì ẹ máa wò fàtàrọ́dọ̀ rajulun ọkùnrin kan nínú àwọn èèyàn ló bá tako ibn umar gẹ́gẹ́ báwọn afájàbàtà àtàwọn èèyàn gẹ́gẹ́ bá ti máa ń ṣe tọ́ba rẹ̀ nìkan nínú àwọn alu sunnah wal jamaa tó bá kírun lẹ́yìn àwọn oníbíjà lágbẹ̀rẹ̀ àbílẹ́yìn ẹnìkan tí àwọn ọ̀rọ̀ pé oníbíjà ni wọ́n ní ó fi irun ẹ̀ ṣòfò ó lọ kírun lẹ́yìn oníbíjà òun náà ti di oníbíjà tọ́ba ní kí ló dọ́dọ̀ oníbíjà wọ́n ní tó gbóǹkì lẹ́yìn oníbíjà ẹ̀rí irú ẹ̀ wá ní irú kò tó ṣẹlẹ̀ yìí ìgbà tí ọkùnrin wá gbé ibùdó mọ́rùn kí lẹ́yìn lẹ́yìn dà fàtàrọ́dọ̀ rọ́jò ọkùnrin wa takò ibn umar fakọ́l yá bá abdulrahman yẹ́gẹ́ bàbá abdulrahman àtúsọ́lì khalfa najdati ẹ̀ ń kírun lẹ́yìn nàjídá ni alharuri tó gbé nàjídá yìí khariji kọ̀wárí náà kọ̀wárí jì ní ẹ̀ wá ń kírun lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ báwọn yìí máa ń takò yín yẹn tẹ́lẹ̀ máa kí ìrẹ́yìn àwọn táwọn àwọn ẹni táwọn rò pé oníbíjà ni wọ́n àbí tí wọ́n gbà pé oníbíjà ni wọ́n bó ṣe máa ń takò yín yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́kùnrin kan ló takò abdullahi bin umar ọjọ́ ìlà àná a àtúntò lè kọ́ lùkọ́ dájídá tí ṣé n kí ìrẹ́yìn dájídá ni a jíjẹ tó dájídá yìí nínú àwọn kọ̀wárí jùlọ wà fàkọ́ọ́lá ibn umar. Ibn Umar wá fún létí padà pé bẹ́ẹ̀ ni à ń kì í. àwọn tá à ń sọ yìí àbáwọn tó ń sọ yìí idha nadau hayya ala khairil amal tí wọ́n bá pè wá nípa wá kírun ajab náà àá jẹ́ pé wọn mọ̀ sí pé wọ́n ní ká wá kírun ni àá jẹ́ pé wọn àá sì kírun lẹ́yìn wọn tó bá pè bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gan wà ìdá náàdà ò hayya ala qatl nafsi ṣùgbọ́n tó bá pè wá pé ó yẹ já lọ ẹjá lọ máa pa àwọn èèyàn gẹ́gẹ́ bọ́n yẹn ń pa àwọn èèyàn lẹ́nu. ó ní ni pé ẹ àwọn òbá yẹn ṣe a ní jágbé wọn nígbà tó bá pè wá ká wá sí kíni tó bá pè wá ká máa wá lọ pa ẹ̀mí tí ò lẹ́tọ̀ọ́ ká wà rọ́fà àbí àsọ̀tà inú wa bí abdullahi bin umar pẹ̀lú irú ìbéèrè tọkùnrin béèrè yìí ó wá gbé ohun ẹ̀ sókè lẹ́ni jẹ́njẹ́ni lẹ́ni tó lé ohun tó fi ń ṣe ìǹkaàrù fún ọkùnrin ẹ̀wọ̀n kan lẹ́ni tó ní kíni lẹ́ni tó fi ń takò ọkùnrin pé àá ṣé òun náà fẹ́ máa ní irú òrí táwọn jàbàtà ní ni òfin lọ ní irú òrí yẹn irú fíkúrọ̀ yẹn irú àkídà yẹn ìgbẹ́ tó bá ti kírun lẹ́yìn oníbíjà ó ti di oníbíjà abdullahi bin wọ́n yìí kí ni wa rafa'a biha sawtahu ó wá gbé ohun ẹ̀ sókè lẹ́yìn kí ni lẹ́nu tó fún ṣe ìkárò fún ọkùnrin ìṣá lè kí ni èyí lọ sí jẹ́ kúyọ pé àṣì nínú àwọn sọ̀hábà tí wọ́n rí pé wọ́n ṣe gbogbo bídíà ló gbé yẹn jáde kúrò ní Islam òun náà ni abdullahi bin wọ́n. bákan náà nítorí àsìkò tabatúbọ̀ wo àlàyé tó tún lọ́wọ́ pé àṣé Abdullahi ibn Umar yìí kò ń ṣe àyìn nájídà nìkan ló fi kírun ẹnì kò ń ṣe àyìn nájídà tó jẹ́ oníbídíà nìkan ló fi kírun àyè tó kírun lẹ́yìn àwọn tó tún pọ̀ tó kó sí bídà nínú àwọn tó kó sí bídà tí Abdullahi ibn Umar tó kírun lẹ́yìn wọn nínú wọn náà ni alhajjaj ibn yusuf ṣùgbọ́n èyí tó máa pààyàn lẹ́rìn ni pé tẹ́ ẹ bá sọ orí fáwọn àwọn alùtẹ̀kìr àwọn jàbàtà muhammad ali jàbàtà àtàwọn tó ń tẹ̀lé tẹ́ bá sọ fún gáà ah, àwọn sàábí kí lẹ́yìn alhajjaj ibn yusuf wọ́n wá fi yín rẹ́rìn ah, alhajjaj ibn yusuf ẹlẹ́ṣẹ̀ ni òun òun kò kókó síbi tí a òun kò ń pààyàn lásán ni òun kò sí níjà ẹ wà lọ́kàn pé àìmọ̀ kan ló ń bẹ lára yín àtàrà àfà yín àìmọ̀ kan òun ló fà Al-Hajjaj ibn Yusuf ó kó sí níjà dáadáa ó kó sí níjà kódà gbogbo àwọn àfẹ́sì nígbà kó kó sí níjà. nínú bídà tó kó sí òun náà ni akẹ́kọ̀ọ́ náà síbà wọ́n pè kíni ẹni wọ́n pè àkídà ẹni àkídàtú ànáàsìbà àkídàtú ànáàsìbà ó kó sí àkídà yìí òun ni àkídà kan tó jẹ́ ìdàkejì àkídàtú rọ́ọ̀fìdọ̀ tó bá ní àkídàtú rọ́ọ̀fìdọ̀ ìdàkejì rẹ̀ kíni àkídàtú náàsìbà gbogbo ṣáà gbà pé àwọn ọ̀rọ̀ fífẹ́ oníbíjà ni wọn abẹ́ẹ̀kọ́ ni gbogbo alágbà yẹn now àwọn tí wọ́n wá jẹ́ opposite àkídà àwọn ọ̀rọ̀ fídọ̀ yẹn àwọn náà ni à ń pè ní àwọn ànáàfídà àwọn ọ̀rọ̀ fídọ̀ iṣẹ́ wọn ni pé yàrá àkídà àwọn tí wọ́n gbajúmọ̀ tí a mọ̀ wọ́n mọ̀ òun náà ni kí ni òun náà ni pé wọ́n ṣàṣe jù níbi àwọn ará ilé ànábì abẹ́kọ̀ ni òun lẹ́ẹ̀ fi rí àwọn dìdìrín èyí tó wà ní sáré àyẹn táwọn sójà pa láìpẹ́ yìí tẹ́wà lọ wo màtọ́ ṣe rálì ẹgbẹ́ wọn lọ yá ǹṣe yá ǹṣe yá ǹṣe. àwọn ní kíni wọ́n ṣàṣe jù wọ́n ṣàṣe jù níbi àwọn ará ilé ànábì wọ́n gbé àwọn ará ilé ànábì wọ́n gbé wọn ju bó ti ṣe yẹ lọ. kódà àwọn tún jọ́sìn wọn. òun náà ni lára wọn náà ni àwọn Hasan àti Hussein àwọn Ali òun náà fi rí wọn Ali òun gbàgbé ó abẹ́ẹ̀kọ́ ni kódà àwọn ní wọn òun gbàgbọ́ ah, ah, ah, Ali òun wọn ni òun wọn ni Allah subhanahu wa ta'ala àti lọ. ṣùgbọ́n wọn opposite wọn yìí tàbí bẹ́ẹ̀ ibn Yusuf kó sí yìí. àwọn tí wọ́n àwọn kórìíra àwọn ará ilé ànábì ni ẹwù kan àwọn tọ̀hún àwọn nífẹ̀ẹ́ wọn láyìí ni ní pẹ̀lú ní ti àṣejù ẹwù kan àwọn eléyìí tí wọ́n àwọn éètì wọn ni nínú àwọn tó wá éètì ará ilé ànábì nínú wọn ni Hajjaj ibn Yusuf wa wọ́n pe àkídà yẹn ní àkídà tó ní náà síbà bákan náà ni Yusuf àwọn àfẹ́sì tí máa ń ròyìn pẹ̀lú pé ó kó sí àkídà àwọn Khawarij ó ní àkídà àwọn Khawarij pẹ̀lú pé tí a bá lọ ka tẹ́lẹ̀ àyẹ̀dá pé ní al-farqu bayna al-firaq tó máa ń ṣàlàyé àkídàtú an-nasiba wọ́n á máa ṣàlàyé ẹ̀ wọ́n á máa gbé iṣẹ́ wọn pẹ̀lú pé àkídà yẹn àti àkídà àwọn Khawarij bákan náà ni kí ló fà nítorí pé Al-Hajjaj Yusuf nínú àwọn ará ilé eh, ànábì tá ń ní Ali ibn Abi Talib ó kórìíra ẹ̀ kò gbá ní kíni kò gbá lórí ọ̀gán ẹni tí o bá ti gba Ali ibn Abi Talib lórí lásìkò yẹn ẹ̀rọ kò mọ̀ lákìtì nínú àwọn Khawarij òun ló bàtà pé tá a bá lọ wo síra yẹn táǹpẹ́ ni musonaf eh, ibn abi shayba musonaf ibn abi shayba volume two tẹ́ra yẹn page one fifty two sí one fifty three ẹ bá lọ wo asaru yìí ọwọ hasaru sahih wọ́n ní hadathana kathir ibn hisham wọ́n ní kathir ibn hisham bó sọ báyìí fún wa an jafar ibn bukkod ó gba ó wá tún gba ọ̀rọ̀ ẹ̀ wọ́n látọ̀ta ní látọ̀rọ̀ jafar kọ́ọ̀l jafar bá sọ báyìí pé sa'altu maimun sa'altu maimunan tani maimun yẹn maimun yìí inú àwọn àgbà tàbí yìí ni wọ́n pè ní maimun ibnu mihran maimun ibnu mihran inú àwọn àgbà tàbí yìí ni kó lóun máa ń pè ní imaamu al-a'imma imaamu al-a'imma wọn máa ń pè maimun ibnu mihran inú àwọn àgbà sára fún un ọkùnrin dáńpé ní jáfàrù yìí ó ní sa'altu maimunan ó lóun bí maimun anrọ́júlẹ̀ nì nípa ọkùnrin kan fàdákàrọ̀ annahu min al-khawarij wọ́n ní ó wá ròyìn ọkùnrin tó ń bèèrè nípa ẹ̀ tọ́ mẹ̀mú nìyí ó wá ròyìn ẹ̀ pé ọkùnrin yìí nínú àwọn khawarij ló wà o kọ̀rìjì ni o à ṣùgbọ́n ọkùnrin tá à ń sọ yìí a máa ń kírun lẹ́yìn rẹ o ìrìnjà lè kírun lẹ́yìn ẹ̀bí ẹ̀wọ̀n gan ṣáàlì kírun lẹ́yìn ọkùnrin tó wà nínú àwọn àwárí yìí ṣáàlì kírun lẹ́yìn rẹ̀ ta ló ń bi ó ń bi ẹni tá ń pè ní Maimun ibn Mihran. fakọ́ọ̀lì ẹni tá ń pè ní Maimun yìí ibn Mihran ó wá dànù kọlọ pé àǹtàlà tusalli lahu ìwọ ò kírun fún ọkùnrin tó ń pè ní àwárí yìí náà àwárí yìí ó fún un innama tusalli Allah subhanahu wa ta'ala ni wọ́n kírun fún ó kírun fún kò séèwọ̀ mi kò kírun lẹ́yìn rẹ̀ tó pé ò kírun fún Allah subhanahu wa ta'ala ni wọ́n kírun fún ó ní kọ̀díkù náà nùsọ́lẹ̀ khalfal hajjaj títí pé àwa tó orí yìí àwa máa ń kírun lẹ́yìn hajjaj ibn Yusuf wa haruriyan azrakiyan hajjaj ibn Yusuf sì ní haruri. Inu àwọn kàwárìjì ni azọrọkì nínú àwọn àdáríkọ nínú àwọn ẹgbẹ́ tó tún wà nínú àwọn ẹgbẹ́ kàwárìjì ni ẹwùn kan. tó ti bẹ́ẹ̀ kọ́ lè a máa ń kéwì lẹ́yìn rẹ̀ ẹwùn kan. àwọn sáàfù yìí lọ́jọ́ kó yí wa pé àṣé Hajjaj Yusuf àṣé kò pé ó máa ń pààyàn nìkan àṣé ó tún kó sí. ẹgbẹ́ burúkú yẹn táǹpé ní ẹgbẹ́ Khawarij. kàtìmá gbàgbé àjẹkọ̀ọ́ yìí wá pé tábàlọ̀ wò tíra yẹn táǹpé al-farq bayna al-firaq. àárín bẹ́ẹ̀ pé wọ́n á máa ṣe àkàwé bídà àwọn àzárìkọ̀ bídà tó Khawarij wọ́n á máa ṣàkàwé ẹ̀ pẹ̀lú kí ni bídà tó náà fi wọ́n á máa gbé síra wọn ni wọ́n máa ṣe kí ni wọ́n máa ń gbé bídà méjì wọ́n máa ń gbé síra wọn ni náà eléyìí dáwọ́ kọ́ mú wá ó jẹ́ pé yọ pé àṣẹ Hajjaj ibn Yusuf àṣẹ kò jẹ́ pé ń pààyàn nìkan àṣẹ kó sí àkídà àwọn Khawarij ìyẹn bẹ́ẹ̀ táwa tí wọ́n lọ wo tẹ́rù jẹ́mà ọkùnrin yìí ọkùnrin táwọn pé ní Hajjaj ibn Yusuf yìí ẹ pé àwọn afá aládìs tó wọ́n fẹ́ ṣàlàyé nípa hadith fún wa tí wọ́n wá ọkùnrin kan tó ń bẹ́nu isnadu hadith wọ́n máa ń pètè àkàn wọ́n máa ní àwọn ń pa àwọn tí àkàn ní kútùbù tààrọ̀ jùmù wọ́n kà àwọn tí àyẹ̀ni kútùbù àtàrọ̀ jùmù. àwọn tí ẹ biography ni ibẹ̀ làwọn àfa aládìsá wa lọ wọ́n wá lọ wò pé ọkùnrin ọkùnrin tó wà ní hàdí yìí a fẹ́ mọ bó ṣe jẹ́ a mọ bọ́kùnrin ṣe jẹ́ nù a mọ bó ṣe jẹ́ ṣẹ́ni eré ni tá a lè gbàdí ìfẹ́ abẹ́ni bíi nínú àwọn tíra tápẹ́ kútù tàrọ́jùmù yẹn òun náà ní tíra yìí ń bẹ kí n tíra náà wọ́n pè ní siyaru alamu nubala siyaru alamu nubala lil imami zahabi tá a bá lọ tíra yẹn a bá biography òkun tá n pè ní hajjaji ibn yusuf a bá imaamu zahabi rahimahullahu ta'ala gbàtí wọ́n ń ṣe biography tó ń ṣàlàyé ọkùnrin fún wa tí báwo ló jẹ́ wọ́n ní alhajjaj ibn yusuf asakọ̀fí alhajjaj ibn yusuf asakọ̀fí wọ́n ní ahàlákà wùlọ dábàlọ́wọ́ tíra yẹn volume four sí yàrá alamu nubala dábàlọ́wọ́ lọ́wọ́ volume rẹ̀ page three four three page three hundred and three dábàlọ́wọ́ tíra yẹn. alimami zahabi rahimahullah wọ́n sọ báyìí pé ahàlákà wùlọ fi ramadan wọ́n ní rọmọdọ́ọ̀nù nínú oṣù rọmọdọ́ọ̀nù ni Allah subhanahu wa ta'ala mú sọ́dọ̀ sanata khamsina wa tisa'in ninety five years after ìjọ òun ni ọdún tí Allah subhanahu wa ta'ala tí ó mú Al-Hajjaj ibn Yusuf tó mú sọ́dọ̀ yàtí tí ó pa káhìlán wọ́n ní ọkùnrin táàrọ̀ ìfún yìí ọkùnrin yìí kò ń ṣọmọdé jùlọ kò sì darúgbó jùlọ yàní middle age person ni ẹ̀ńtẹ́ pé lápẹ̀rẹ̀ ká ní èèyàn wà bíi bíi fifty years lápẹ̀rẹ̀ kò darúgbó jùlọ ẹ wò kò sì kí sọ̀dọ̀. afọwọ́ ní alhajjadi ibn yusuf sọ fún yìí wàkánà zọlúmọ̀n wàkánà zọlúmọ̀n alhajjadi ibn yusuf ah alábòsí ẹ̀dá ni o wàkánà zọlúmọ̀n alábòsí ẹ̀dá ni ẹ wò ẹ̀sìn eléyìí ni olùjẹgàba lórí àwọn èèyàn ni gbogbo náà làmọ́ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ àjáde bíi oṣù lásìkò ẹ̀ olórí kan tó le lásìkò yẹn jabbaarọ̀ ni olùjẹgàba ni lórí àwọn èèyàn lásìkò yẹn ó di mélòó ó di méjì àfáwa ni nasibiyan nasibi ni kí ni nasibi nínú àwọn tí ó kórìíra àwọn aráalé ànábì nasibiyan ẹ̀wùn kan ìmáàmù zahabu rahimahullah ta'ala àwọn ìjọba yìí wà pé àṣẹ alhajjaj ibn yusuf kánà nasibiyan ipe náà nasibi ni ẹ̀wọ̀n gan náà ṣe bí ìyá nínú àwọn tó kóra àwọn ará lẹ́nu ni. sàfáàkàlì dìmọ̀ a olùpani ni o ìgbà táwọn ìjàpàtà mọ̀ sí ni àbẹ́kọ̀ ni àlàyé ìbú ẹlẹ́ṣẹ̀ lòun ó kàn ń pààyàn ni àfààní ọkọ̀ yẹn sí làwọn ni sàfáàkàn lè dìmà ẹ̀ńdẹ́gbẹ́ òun máa ń ta ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ́yìn ẹ̀wù gan kẹ̀gbẹ́ àbáyọ ṣàbùsùn bó ṣe bí àjáde ìlú Yusuf bó ṣe jẹ́ gẹ́lẹ́ òun náà tó tó rẹ̀ wá fún wa. wọ́n kọ́kọ́ sọ pé zọlúmọ̀n alábòsìn jabaron olùjẹgàba lórí àwọn èèyàn ni nàásìbíyàn nínú àwọn tó kó ara alẹ́ ànábì ló jẹ́ sàfákàlì dìmà nínú àwọn tó ń tẹ́ ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ̀ òun ló wàkánà dá ṣàjáàtì nínú tó yẹ kí ni ó tún jẹ́ ó jẹ́ ẹnìkan tó ṣe kí ni tó wà brave tó lákì ẹ̀wọ̀n kan wàyẹ̀ kùdámì ẹnìkan tó láyà ẹ̀wọ̀n kan wà mọ́kìrìn ẹnìkan nasibiyan kana nasibiyan ẹ̀wùn kan ẹ lọ padà ẹ padà sílẹ̀ tí a yẹ tán pé ní síyárú àlámù nùbàlà tí a táwọn afá aládìsí máa ń padà sí ni tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ mọ̀ ń pa ẹnìkan biography yẹn kan pé ẹni yìí tó wà ní hadith yìí báwo ló ti ṣe jẹ́ wọ́n pè tí a yẹ ní síyárú àlámù nùbàlà volume four síra yẹn page three four three ẹ̀ bá ọ̀rọ̀ ìpàdé mẹ́ẹ̀ ibi àṣẹ Al-Hajjaj ibn Yusuf ó kó sí bídíàtú nàásìbà bídíàtú ànàásìbà àwọn tí wọ́n kóra àwọn aráàlú ànàbì ìyẹn bẹ́ẹ̀ yẹn. bákan náà tabatọ́ lọ wo ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì tó wà pé Al-Hajjaj ibn Yusuf kó sí àkídà àti àwọn ànàásìbà nínú wọn náà ni al-Imam Ibn Taymiyyah rahimahullah ta'ala tabalọ̀ tí a yẹn tá a pé ibtidaa'u sirati mustaqim ní page three three four page three three four tíra yẹn àbáwọ̀ ìbúpadì ńlẹ̀. àfáà ṣàlàyé wọ́n ní wọ́n kọjọ rúwìyà fi tàwùsíì alàlẹ́ ìyàl wọ́n ní wọ́n kọ́ ti gba ẹ̀gbà wá nípa ìgbà ìṣègbàláyè ìgbàláyè yàní ìgbà àwọn ará ilé wa láyè láwọn àsìkò kan. fi àsáàrì màrúfa níbi àwọn àṣàrù tá a ti mọ̀ wọ́n gba àwọn ẹ̀gbà wá yẹn wá fún wa níbi àwọn àṣàrù yẹn wípé a lè ṣègbàláyè a lè gbára láàyè láwọn àsìkò yẹn àníṣúmọ̀ ni pé a lè máa yọ̀ láwọn àsìkò pẹ̀lú àwọn ará ilé wa ká máa dunnú ká máa yọ̀ láwọn àsìkò wọ́n ní àhàlà màá fi hà wọ́n ní ètò ìgbà jù nínú àwọn ẹ̀gbà wáyì òun hadith Ibrahim ibn Muhammad ibn Muntashar wọn náà ní àdìsọ ọkùnrin ẹ̀dá gbẹ́ni Ibrahim ibn Muhammad wọn náà asaru ẹ̀ ló gbajúmọ̀ jù an abiyi òun gba alákòóso bàbá rẹ̀ kọ́ọ̀l ó sọ báyìí pé balagana annahu man wasa ala alihi ó ti wá bá wa pé ẹnikẹ́ni tó bá ju àwọn aráalé rẹ̀ tó dùn wọn nínú ẹni tó gbà wọn láàyè lásìkò yẹn tó wá ṣèdùnú fún wọn tó dùn wọn lásìkò yẹn àwọn aráàlú rẹ̀ yàwó máa àṣúrọ̀ lásìkò àṣúrọ̀ tó gbà wọn láyè bẹ́ẹ̀ tó dùn wọn nú àwọn aráàlú rẹ̀ lásìkò àṣúrọ̀ bẹ́ẹ̀ wá sa àlọ́wù alẹ́ yìí sa ẹ̀rọ sanata nígbà lọ́sùn tàlà máa yẹ kí ni àgbà òun náà láyè adùn òun náà nínú irúfẹ́ yọ̀ bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá gba àwọn aráàlú rẹ̀ láyè ní àsìkò aṣúrọ tó dùn wọn nínú àsìkò yẹn pé alọ́sùn tàbí àṣìkò ni òun náà dùn láyé á dùn nínú àsìkò ni á sì gbà láyé fún un náà. alimam ibn taymiya wọn ni rawahu anhu ibn uyayna wọn ni àfàwà sufyan ibn uyayna wípé wọn gba ìgbàwá yìí wá látọ̀dọ̀ kùnrin tá à pè ní bàbá láti ọ̀dọ̀ bàbá ibrahim yìí àfáà ibi tèmi àwọn sọ pé wàhálà balagun mú nkọtọ wípé ẹgbẹ́ wa yìí ẹgbẹ́ wa kan tí o ṣe kí ni tí o lálàáfíà tó ti ní nìkan ó ti ní kíké láàrin ẹnìkan ti jákò láàrin yẹn nínú àwọn tí wọ́n gba ẹgbẹ́ wa yẹn wá so tabasi ti rí irú ẹgbẹ́ wa báyìí ẹgbẹ́ tí o lálàáfíà ni irú ẹgbẹ́ bẹ́ẹ̀. láàyò rọ́fùkọ ìlú àfààní ẹni tó sọ orú ọ̀rọ̀ báyìí ó ní àmọ́rú èèyàn bẹ́ẹ̀ yàní orúfẹ́ èèyàn bẹ́ẹ̀ mọ̀jùhùn ẹni tá a ni ẹnu ẹwò nínú hadith tọ́wọ́ ní ẹnìkan wà mọ̀jùhùn nínú hadith ó tún sọ hadith yẹn kíni kò lálàáfíà àfààní tẹ̀lé wọn pé hadith yẹn lálàáfíà tó gbé àmẹ́ni tó sọ wal anna hada wúdi ìzíyà ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láàárín àwọn kan àwọn ẹgbẹ́ méjì dágbé ní anásíbà wà rọ́ọ̀fìdọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú pé àwọn kan lọ sí pé a ali òun ni làágbà wọlé àwọn apá kìí sọ pé ń wà ògbà ali wọlé oníkálukú wa ń gbé àdìsí kalẹ̀ wọ́n wá ń rọ àdìsí fúnra wọn. àwọn anásíbà àwọn ọ̀rọ̀ àdìsí wọn pé lásìkò tí wọ́n pa Hussein òun náà àsìkò aṣọrọ òun lẹ́ẹ̀fì ní táwọn ṣíà ṣe àsìkò tí wọ́n máa bá ń yẹlẹ yìí tí wọ́n máa ń wọ̀n dáadáa èyí máa tó máa yára ọlọ́bẹ̀ tó máa sunkún àsìkò aṣọrọ nìyẹn àsìkò tó ń banújẹ́ ni tàbá bí wọn tẹ́lẹ̀ tẹ́ ń banújẹ́ wọn á ní àsìkò tó pa Hussein ni àwọn ọ̀rọ̀ fídọ̀ àsìkò banújẹ́ tí wọ́n ní ṣùgbọ́n àwọn apá kejì táǹpẹ́ àwọn àníláàsìbà nǹkan tó súnmọ́ jù nígbà tó yẹ pé ìṣẹ̀lẹ̀ wáṣẹ̀ láàrin wọn lásìkò yẹn àwọn àwọn ti ọba fúdọ̀ àwọn bá àwọn aláwọn gba ti òṣèlú lọ àwọn ti anásùdà ẹmọ́gbàgbọ́ àwọn ẹgbẹ́ ni àwọn kórìíra àwọn ará alẹ́ ànẹ́bì tẹ́gbẹ́ òṣèlú jẹ́ kan mú wọn àwọn aṣíní àwọn dunú lọ́fi wá gbèrú àgbélẹ̀rọ hadith báyìí lọ́fi wá gbé kalẹ̀ afọwọ́ ni ìtakọ̀lù yawma Ashura ma'taman àwọn rọ́fìdàn tí wọn àwọn mú ọjọ́ aṣúrọ́ àwọn mú lọ́jọ́ bànújẹ́ fọwọ́dọ̀ àwùláyíká fíhì àṣàrọ̀ tẹ́tẹ̀rí àtàwọ́sọ̀á fíhì wọ́n ní àwọn apá kejì tápẹ́lẹ̀ àwọn násíbà àwọn gbé tún kalẹ̀ láti kí ni láti ṣùgbẹ̀ láì fara àwọn láti dúró mbẹ̀ ẹ̀wọ̀n kan wàtíkọ́dù àìdàn wọ́n tún wá mú ọdún yẹn lọ́dún ẹ̀rin lọ́ńdà wọn eléyìí bá ń banújẹ́ àwọn násìbà ti wọn àwọn ti kíni àwọn máa dunú. ẹ̀wọ̀n kan àfáwà ẹ̀ ń tẹ̀lé àwọn sọ pé wàkìlá òun bàbá àti àti kíní àti kejì wọn orí aburú náà wà o orí aburú ni. wọ́pọ̀ ní sábàtà ní sọ̀híhì muslim àfáà ní tókù tí ó nílẹ̀ fún wa ní sọ̀híhì muslim pé ani nabi sallallahu alaihi wasallam kana pé kọ́ọ̀l sayakunu fi sakim kazab wamubir ipe ní ìlú kan tá a pè ní Saqif òun ló fi ń pe Al-Hajjaj ibn Yusuf ní As-Saqafi ìlú yẹn wọ́n pe ìlú yẹn ní Saqif pé anam sọ fún wa pé a padà jáde ńbẹ àwọn èèyàn méjì kan kazab tá a máa dúpọ̀ rọ̀ wamubir naam abani fakara ni kazab wọ́n ní kazab tánàbí sọ ń hadith yẹn wọ́n lọ́wọ́ náà ni al ibn Abi Ubayd kazab tánàbí sọ̀bi hadith yẹn pé a máa jáde nínú ìlú táǹpẹ́ ní sakif wípé kazab tánàbí sọ̀bi hadith yẹn òun náà ní ẹni táǹpẹ́ ní al-mukhtar ibn abi obeid wakana yàtọ̀ṣẹ́yà òun lè lọ hussein wọ́n tó pé ọdún táǹpẹ́ ní al-mukhtar yìí wípé yàtọ̀ṣẹ́yà òun lè lọ hussein òun tiẹ̀ hussein lòun yẹ kí ni òun lòun gbá ẹ̀tọ́ ìkíni ẹ̀tọ́ òun nífẹ̀ẹ́ jùlọ òun ṣẹ̀ṣẹ̀ jù nípa àṣìṣe yìí. súnmọ́ azahara kẹgbà wọn lẹ́yìn náà ọ̀gbìn àṣọ yìí ó tún wá mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá tó tún hun sínú ẹ̀sìn wọlé fìrọ̀ àti àwọn àdáparọ́ mọ́ Allah subhanahu wa ta'ala. wàkàdà fiha alhajjaj ibn yusuf wọ́n ní bákan náà nínú ìlú àṣàkẹ́fì yìí wọ́n ní ọkùnrin tó wà mẹ́ta ń pè ní alhajjaj ibn yusuf wàkánà sí inhirafi an aliyin wa shi'atihi wọ́n ní alhajjaj ibn yusuf yìí ń tiẹ̀ òun ó ṣe ẹni ó ṣe kí ni òun ṣe yàní ó ní ìyẹgẹrẹ ẹnìkan alhajjaj ibn yusuf òun ní ìyẹgẹrẹ yàní ó kú lórí ojú ọ̀nà ti anabisalam látàrí kí ni látàrí pé ó kórìíra ali àti àwọn tí wọ́n jáde látara wọ́n jáde látara ali bin abutoli ewúrẹ́ wà káàna mubiirun afáàbí ti dàgbà pé alhajjaj yusuf yẹn òun ni mubiir tánàbí ròyìn hadisi sọyí muslimi pé a padà jáde nínú lu sakif naam wàhálà yìí afáàbí dàgbà pé wàhálà yìí ẹ̀ rí àwọn rọ́fìdọ̀ fíhìm bídà òun wọ̀dọ̀là ó ń bẹ lára wọn àwọn bídà àti àwọn ànú wàhùlà àyíká àwọn apá kejì dáńpé ní àwọn násìbà àfààní tí ìhìn bídà òun wọ̀dọ̀là ó tún bẹ lára tàwọn náà àwọn bídà àti àwọn kíni àti àwọn ànú wàyìn kánà ti ṣíà wọ́n àgbẹ̀ pé àwọn ṣíà aksa kadban wà á sọ wàhálà sí pé àwọn fi ń burú jù nínú tó ń dájà parọ́ jù nínú àlùmọ́ yìí tó ti bẹ́ẹ̀ àwọn méjèèjì àti àwọn rọ́fídọ̀ àti àwọn násídà àwọn méjì ń kọ́ o oníbídíà làwọn méjì tó jẹ́ pé Al-Hajjaj ibn Yusuf ó jẹ́ kan nínú àwọn kíni nínú àwọn anásídà. ẹ pé níbi àlàyé àfáwà ibi tèmi yànnú ẹ̀fọ́ sọ́ọ̀tì mùsítẹ́kìn yìí àfáàfẹ́ rẹ̀ fún wa pé Al-Hajjaj ibn Yusuf ń kọ́ o kàánà nasibiyan wípé nínú àwọn anásídà ni. bákan náà nínú tí àti ó gbajúmọ̀ tí a fáwa àlèmá ibnu tèmíyà bákan náà tí ra ẹ̀dá pé ní minhaju sunna minhaju sunna tábà lọ sí page volume three ń tíra yẹn volume three tíra yẹn page three twenty three àtúntò àlàyé yìí ń bẹ̀ tọ́jà pé wá pé àní alhajjaj ibn yusuf ń kọ́ o kàánà náà fìdíyàn wọ́n yẹ kó yọ pé wọ́n ní wàkánà tó kúfà bí ha kọ́ òmùmí nà ṣí á alùmùtẹ̀sẹ̀ ṣe wọ́n ní ní ìlú yẹn dáńpẹ́ ní kúfà ibẹ̀ yẹn sàkífù wà ìlú dáńpẹ́ ní sàkífù yẹn kúfà ló wà wọ́n ní nínú yẹn wá ní àwọn èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáńpẹ́ ṣíà ni wọ́n àwọn tẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ Àlì ju bó ṣe yẹ lọ Hussein ju bó ṣe yẹ lọ wakana rosum almukhtar wọ́n ní olórí wọn náà ẹ̀ta pé ní almukhtar ibn abi obeid gẹ́gẹ́ bí wọ́n ti di àlàyé aláwọ̀ kọ́ wọ́n ní wakọ́ mi nà ní ọ̀sìgà wọ́n ní bó ṣe ń wà ń bẹ̀ àwọn ọlọ́fíà yẹn ó tún wá wà nílùú kúfà yẹn àwọn ìjọ kan dápẹ́ ní anásà almubidina ni ali yìí àwọn tí wọ́n èkì ali ẹ̀wùn kan wọ́n ti lọ àlùú wa àwùláàdìhì wọ́n èkì ali àti àwọn àrọ́mọdọ́mọ ali bin abi tọ́lù ó di àlà wọ́n ló tún bẹ́ẹ̀ ó tún wà nílùú yẹn táàpẹ́ nílùú kúfà yẹn ó tún wà ń bẹ̀ àwọn anásà wọ́n ní ah, minuhum nínú àwọn tí náà síbà yẹn àwọn tí wọ́n kórìíra àwọn ará ayé ànábì wọ́n ní wàmínuhum alhajjaj ibn yusuf nínú wọn náà ni alhajjaj ibn yusuf nínú wọn náà ló wà asakọfi ẹni tá a pè ní asakọfi yẹn wọ́pọ̀ ìsábàtà kò sọ yìí muslim nàbí wọ́n tún wá mú àdìsí aláwọ̀kọ́ tó wà ní yìí muslim yẹn pé àná sọ báyìí pé ah, wípé sayakunu fi ah, sakif kazab wa mubir ipe a jáde nínú ìlú sakif ní kúfà ní kazab àti sakif àti mubir wọn ni alhajjáde nínú àwọn ànásíbà ní òwà bákan náà nítorí àsìkò tabalọwọ tíra tí tíra yìí tá pé ní kọ̀ọ̀mùsùn bídàrún kọ̀ọ̀mùsùn bídàrún tó ti yé tabalọwọ àárí àlàyé ìbákan náà ní page three forty àwọn àfa àmọ́mọ́dá wọ́n ní tíra yìí dáadáa kódà wọ́n ti di lọ́ra tíra yìí torí yòówù tó kọ́kọ́ mú tíra yìí kọ́ mọ́sùn ti dà wọ́n ti di lọ́ra tíra yìí tẹ́bá rí tẹ́bá bí wọ́n gbogbo náà ní tíra yìí tó wà ń bẹ̀ tẹ́bá lọ sí page three forty ń bẹ̀ tí àfa náà tí o ṣe tààlé kù lórí ọ̀rọ̀ àfáwà ẹ̀mí tèmíyà yìí tó wọn jẹ́ kó yọ pé ọkọ̀dé àkíyàtú ànáàsìbà àwọn tí wọ́n kórira àwọn ará ilé ànábìtú. wọ́n máa dàlẹ̀ tó ń sin gbogbo eléyìí pé alhajaji bin yusuf ń kọ́ o ó kó síbíjà ànáàsìbà àwọn ará wọn sọ̀hábà tí wọ́n kí lẹ́yìn nínú wọn náà ni abdullahi ibn umar nínú àwọn sọ̀hábà tí wọ́n bẹ lásìkò yẹn nínú wọn náà ni anas ibn malik anas ibn malik àwọn eléyìí àwọn gbáǹkọ́ bí sọ̀hábà ni wọ́n wọ́n wá kí ìrẹ́yìn àlàjáde ní oṣù tó bá jẹ́ pé wọ́n bá gbogbo bíjà ní kéfì rí wọn ìjọ wá kí ìrẹ́yìn àlàjáde ní oṣù bí. láà wọn lè kí ìrẹ́yìn àlàjáde ní oṣù tó pé àwọn ọ̀nà rí pé àṣọ ń bẹnu bíjà èyí tá a gbé ìjáde kó nú ẹ̀sìn tó sì ń bẹ́ńbẹ́ kì í sọ pé èèyàn máa jára burú ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ èèyàn á sì máa remain á sì máa jẹ́ mùsùlùmí. òun lẹ́ẹ̀ fi rí tí mo kí ni tí mo kí ni lẹ́yìn wọn. bẹ́ẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sálà tó tẹ̀lé wọn bẹ́ẹ̀ tí wọ́n kí ni lẹ́yìn ẹ̀dá pé ní al ibn Yusuf àṣojú. náà sọ yíba ẹni àádọ́sí kódà nínú àwọn tí wọ́n gbà pé alhajjaj ibn yusuf kò sí bídà nínú ni àfáàwa ó ṣe ń bẹ̀rẹ̀ sí ìwọ náà lamọ al-imam al-mujahid sheikhuna yahya ibn ali alhajuri hafidhahullahu ta'ala àfáà náà gbà pé alhajjaj ibn yusuf kàánà nasibiyya nàti wọ́n bí wọ́n nínú fatawa àwọn pé ìjà rẹ̀ kí wọ́n lẹ́yìn oníbídà wọ́n bí àfáàwa sheikh yahya ibn ali alhajuri afidawula ṣáàlì kí ni yóò ní bídíà àbá àtà ń sọ yìí àfọyà bàtà máa ń kó tiẹ̀ o ah ìyá yà alhajuri àbá sunna ni ẹ máa ka síra ẹ̀ ó lè lóyè àwọn oníbídíà wà lóyè ó lè lóòótọ́ kódà àfa àmọ́ alìjàbàtà kò lè tó kò lè kò lè tó ṣe kí ayé alhajuri lórí oníbídíà ọmọ àgàlè tòun ti bẹ́ẹ̀ ń kọ́ ṣe kí ayé alhajuri gbà pípẹ́ ẹ̀ lè kí ìrẹ́yìn oníbídíà sí bídíà ẹ̀ bídíà rẹ̀ ò bá jẹ́ èyí tó jẹ́ kékeré rí. kí lè rí wọn ẹ̀rí wọn náà ni pé abdullahi ibn umar àti anas ibn malik àtàwọn sàábé òkè àtàwọn tàbíyìn wọn kí n rẹ́yìn hajjaj ibn yusuf kana nasibiyan tó ń pè àdá hajjaj ibn yusuf nǹkan o ó jẹ́ inú àwọn anasiba tábàlọ́ kíra yẹn pàtàkì àwọn tó ń pè ní alkazu sami fi àjùmíbàtì fi ìjábàtì an as'ilati talabati al-ilmi wa az-za'irin volume three ti àyẹ̀ page sixty six àmàbà fatuwa yìí níbẹ̀ táwọn ẹ̀yẹ́ kó wá pé àjájú ní oṣù nǹkan o wípé ó kó sí àkídà àwọn ànásíbà tí gbogbo àwọn eléyìí dégbà pé àníṣe àgbọ̀dọ̀ kí irun títí àti ìmọ̀lá rẹ̀ so ibà ni àádọ́ sí ní alẹ́ yìí inṣàlá dára wá ti gbọ́ aláyè àátún mú ọ̀pọ̀ àwọn sàhábà wa tí wọ́n yẹ kó yẹ pé àníṣe kò sí gbogbo bídíà ni ó jẹ́ kẹfẹ́ rí gẹ́gẹ́ bí àwọn ṣe gbà á látọ̀dọ̀ النبي صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك السلام عليكم جزاكم الله خيرا kí ọlọ́run bàbá san àwọn àfáàní ẹ̀sán dáadáa tí a bá gbọ́ ogun tó ń sọ látàárọ̀ àti tá ń sọ fún wa láti jọ yìí nípa ọ̀rọ̀ àlùbídà ṣé bídà ni sógun ìjáde kó nínú Islam a rí pé àwọn sọ̀hábà àwọn sábìà nẹ́bà Muhammad àwọn náà ni wọ́n ń ka ọ̀rọ̀ wọn wọ́n sì ń ka iṣẹ́ wọn tí wọ́n ní àṣepọ̀ tí wọ́n sì sọ dáadáa pé ah, àwọn ẹbí díà o wọn ò kí ń ṣe gègèrè sì lè tún lẹ́yìn wọn wọ́n ń sọ bí tí a ti rí àwọn ọ̀rọ̀ yìí tí a ti rí kà wọ́n sì ń kọ àwọn péjì tí a ti rí àwọn ọ̀rọ̀ yìí kà káwọn gbàgbé ọ̀rọ̀ tó láwọn ọmọlẹ́yìn wọn pín seventy three gbogbo wọn wọ́n sì láwọn wo ni anabi sallallahu alayhi wa sallam olùmọ̀nkánì ala ma ana alẹ́lẹ́ yom wa asọ̀hábi gbogbo ẹni tó bá wà lórí tíbi anabi dúró lórí tí mo ń ṣe àtàwọn tán wà lórí ìlànà àwọn tání àwọn sọ̀hábà mi sọ́tọ́ pé súnà nù abiola ọba ọba alekiola wọ́n sàmú wa dúró àwọn tí a ń sọ̀rọ̀ wọn yìí náà wọ́n sàmú ṣe sọ́tọ́ ní kọ̀ọ̀kan wọn lọ́wọ́ ìbéèrè ọ̀kan náà ní aláǹfààní àti béèrè lẹ́nu òun náà ni pé wọ́n ní kíka sọ́tún fatiha lẹ́yìn imam pé ipò olówà. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa kaka sọ́tún fatiha lẹ́yìn imam ah, lẹ́yìn tí ah, èmi rí ní ẹ̀rí ó dáni pé àáká náà ni lóòótọ́ ó ń bẹ láàrin àwọn àfa tí wọ́n gbà pé tí wọ́n ṣe ìyapa lórí ẹ̀ wọ́n ní pé ṣẹ̀rọ àtún imam ṣẹ̀rọ àtún lil ma'mum wípé tí màmú bá ti ń kéwú ó ti gbé kéwú ti ẹni tó ń bẹ lẹ́yìn ṣùgbọ́n ètò orin lẹ̀ jù tí ẹ̀rí sọpọ́tì jù òun náà ni pé tí màmú bá ń ké fatia àwa náà ké tiwa pẹ̀lú hadithi tí ó rinlẹ̀. nǹkan tí àwọn afá apákejì tí wọ́n gbára lé òun náà ni hadithi Abu Hurairah hadithi Abu Hurairah tàwọn jẹ́ láàyè. nígbà pé ó wà nù sọ́sọ́lá àti afá wa Sheikh Nasruddin Al-Albani rahimahullah ta'ala. nígbà pé anabi ń kírun lọ ṣàlátù sóbò so anabi wa kírun anabi wa sọ pé ẹ̀ ń kírun lẹ́yìn mi ni ọkùnrin kan bá dìbò bẹ́ẹ̀ ni mò ń kéwú lẹ́yìn anabi. àfàwà Abu Hurairah radiyallahu anhu wọn yìí kíni wọn wá fi sí bí ọ̀rọ̀ yẹn nínú hadith yẹn pé látijọ́ náà ni àwọn ẹ̀sìn kíni pẹ̀lú ọ̀rọ̀ táwọn ọ̀gbìn sọ̀rọ̀ ẹ̀gbẹ́ sẹ́yìn kí ó lẹ́yìn mi ni tó láti jẹ́ náà wá ní àwọn èèyàn ti ṣe kí ni ni wọn ti kí ó mọ́ lẹ́yà nẹ́bì àtijọ́ náà làwọn èèyàn ti ṣe kí ni ni wọn ti kí ó mọ́ lẹ́yà nẹ́bì. so hadith yẹn wá ní àwọn afá agbára lé tí wọ́n gbà pé àní kí ó yàní àní kí ó sọ́tún fatiha lẹ́yà nẹ́bì lẹ́yìn imam yàní kí ó sọ́tún fatiha lẹ́yìn imam ṣùgbọ́n tábà lọ wo hadith rada ọ̀rọ̀ yẹn pé láti gbà yẹn làwọn èèyàn ti kí ó mọ́lá yà nẹ́bì kò ń ṣe ọ̀rọ̀ ànẹ́bì tó di ọ̀rọ̀ Abu Hurairah ni tó di ọ̀rọ̀ Abu Hurairah kọjá láàyè òun ni ọ̀rọ̀ yẹn òun náà rẹ àwọn sálàf lọ sọ gbà pé ibi ọ̀rọ̀ yẹn ń kọ́ o nígbà tá nẹ́bì ṣe nǹkan o fún wọn má kéwu mọ́ lẹ́yìn òun wípé ajẹ́ pé ọ̀rọ̀ àbúrò rẹ̀ rọ̀ yìí ń kọ́ o ní pé ìṣìhádì ni ní pé kí ni ìṣìhádì ni àbúrò rẹ̀ tó ṣe. àtiwárí ẹ̀rí látọ̀dọ̀ àbúrò rẹ̀ fún ara ẹ̀ àbúrò rẹ̀ fún ara wọn wọ́n gba hadisi wa tó yẹ fún rẹ̀ fún wa pé ọ̀ràn yàn ni kẹ́ni tó ń bẹ lẹ́yìn ìmáàmù pé kí ni kókè sọ́tù fàtìhà àbúrò fún ara wọn gbà wá fún ara wọn àti àwọn sọ̀hábà mi wọ́n gbà wá bẹ́ẹ̀ sọ àwọn sáfù wa pọ̀ lórí pé àti ká kí sọ́tù fàtíà lẹ́yìn imam nínú wọn náà ni alimami al-Bukhari imam al-Bukhari àwọn ọ̀nà síbẹ̀ kódà àwọn kọ̀tí àlórí ẹ̀ kẹrọ atú khalfal imam kẹrọ atú khalfal imam wọn kọ̀tí àlórí ẹ̀ lásìkò tá a wà yìí àwọn màáfẹ́rù àwọn àwọn ulama màáfẹ́rì wọ́n pọ̀ ní àwọn ṣe gbọ́n bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọlọ́run sheikh mokubin muhadi alwadi ẹ̀yìn tí a kọ́ wà lọ́wọ́ mi ní wọ́n fi ṣe àlàyé lórí sọ́ọ̀tù sọ́lá sheikh nasiru dín alagbani tí a yẹn nínú àwọn àwọn tí a tí a dà máàjì ni tí a àwọn tí wọ́n jẹ́ sílẹ̀ sheikh mokubin muhadi alwadi ẹ̀yìn wọ́n fi wá ṣe àwọn àlàyé lórí sọ́ọ̀tù sọ́lá nàbí sheikh nasiru dín alagbani so àwọn ibi tí ó bá jẹ́ pé àwọn àṣìbá wà ń bẹ̀ ní àwọn ahadith àwọn amú àwọn àlàyé yẹn wá tí wọ́n sì mú àwọn àlàyé wá fún wa pé èyí tó rinlẹ̀ jù látọ̀dọ̀ ànábì òun náà ni pé tá a bá ti ń kírun lẹ́yìn ìmáàmù jáhárọ̀ jáhárọ̀ tani ìmáàmù yẹn ń kéwú ní kíkó tókè tókè ní àwọn ìrẹ̀rí ìyá àbí ń ké jẹ́gẹ́rẹ́ ní pé ìmáàmù yẹn ń kọ́ o ẹ̀yà ni àwọn àtàjẹ́ ẹ̀rọ ẹ̀yìn àáké sọ́tù fatiha wa pé pé àdéhùn ìwà fún wa pé la salata liman lam yaqra bi ummil Qur'an رواية بفاتحة الكتاب سولي وبني تي يعني والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك